فحزن لفقد لا نعرض àbò kú ò àwọn ọmọ rẹ̀ ń bẹ́lẹ̀ wọ́n pọ̀ bámú. yàtú fòhùsùnà lìfàkùdì lánàá àrídò arabo tó mọ àmàmù ọmọ rẹ̀ ń àti iṣẹ́ tó ṣe sáyé. yàtú fòhùsùnù lífọ́pídì lẹ́nu àrídù. bàbá wa alhaji àgbà tó ní ẹ̀kọ́ ara fẹ́ra kù ọ̀kan gbòógì nínú ọmọ akéwu yìí tààrí láyé mọ́. kọ́ọ̀lù wà kọ́ọ̀lù wàlákìnní àlàsàkọ́mí. àfàbùgà ah, ní yàbò tó hmm. ẹ̀rí ńlẹ̀ kéwú lọ́wọ́ ní tí wọ́n ń jánẹ́sì àwa ti jáde ọba wa ni ńlẹ̀ kéwú náà ni ó ti wá omi ìgànyí wọ́sọ̀ lé kéwú wá tí ó wà jánẹ́sì fún bàbá torí bí kùránì bá fẹ́ dàrú máa wà lọ́wọ́ bàbá pé má má má dà sí wàdà ájì abúlọ̀ kan níyì bí bàbá ti pinnu ájì abúlọ̀ kan níyì njọ́ mi bàbá sì ní àbùtó kéde àsábòtó ò pẹ́ láyé. ìyá màótù máa lákẹ́lẹ́ ń tẹ̀síbírù wàtà ọ̀dùnà. ẹ dákọ̀ kásẹ̀ fáàrí kò sí fábòtó rárá àbòtó ọmọ fáàrí ṣe. ìyá.

gbogbo àdàbí ìyá ayé akínyín ẹkùlédè àfa àbòtó ẹ̀yin àbòtó òlu rẹ̀ ó akínyín ẹkùdígi yín tó wọ mi. rọ̀hán fọ̀rọ̀há wàtẹ́bùkínà àlàlẹ́ àlẹ́mí. àfàwọn àfàwọn ẹ̀wà islam ẹ sálámà sílé. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. àfi ìpè sunkún. إن البكاء على الأموات مكر لكن عيني عن المعدوم لمتر àjẹtùmọ̀bí àrògbọ́dá ojú ni ó dàbí. أين الكمال. ó ní àfa alárùkùránì àwa yọ nínú omi àwọ àfa nínú omi la ilaha illallah. أين الكمال. ẹ wojú àfa abdulgani yàgò tó ti ń kọjá lórí bíríìjì ni tí a ma bọ̀ láti kánò ni yọ ma bọ̀ láti ilẹ̀ ni yọ ma bọ̀ láti gbogbo tí n bá ń bọ̀ minna lọlọ ni yọ gba bẹ́ẹ̀ ni kọjá wa. ayinali kamali Ọlọ́run sọ fáwọn tó pé ibi tó parí sí ló ti ń kọjá yìí. ayinali kamali habibullah idu adabi. ẹ o baba alhaji àgbà àwọn ti lọ́ntì wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn. أين àgbáyé ولي الله humami. àfa àgbáyédà abiyamọ àfa àfa àti ọmọ gbẹlẹ yìí eléyìí sọmọ kéwù mi eléyìí lọmọ kéwù mi àfa òun àti àgbáyé òun mọ bá lò láyé tí mo rí pé àfa discrimination hmm. ìwé ṣe tèmi ànàníyà ò sí fún wàásí àgbáyé yóò dì mọ́ ọ̀dà. wọ́jà sọ̀kọ́lì wàjí sími tún máa múlẹ̀ tí. ajẹ́tùmọ̀ bí. àtàbùlì tuwalam ajilisi walam akumi. àtàbùlì tuwalam. gómìnà wa ní Kwara State his excellency Abdulrahman Abdulrazak his excellency àwọn náà wọ́n rán ìbánikẹ́dùn wa. àjọ kírun ni àwa pẹ̀lú gómìnà àjọ kírun sí àfàbùrò àbò tó láàánú ẹ dákun ẹ wo gómìnà dáadáa yìí ẹ wo gómìnà rẹ̀ láì ṣe pé kọmíṣánná kan ló kú láì ṣe pé mínísítà kan ló kú láì ṣe ẹ tí èyí ṣe pé nínú àwọn jàmọ́ gómìnà ni ọkàn gbọ́ ah, a àfàlálá gómìnà sì wá gómìnà wa Abdulrahman Abdulrasaq àjọ kírun báyìí ni òun náà sálùwàlá àwa jọ kírun. nínú àwọn jama tó ju jama lọ lọ́wọ́ inú jama mùsùlùmí ni. àmọ́ nínú àwọn jama tó ju jama lọ lọ́wọ́ àtòrí jama mùsùlùmí ni. ti gómìnà fi wá nù. wọ́n ní ti gómìnà fi wá nù ni. afa ìwà islam ẹlòmíì náà kọjá ń bò míì náà ní sin sí èèmọ̀ kébi tó ń ti parí ayé nù. àyìnàlí kàmáàlù. ẹ rẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fídíò nǹkan wọ́n ń kó mọ ẹ fídíò ẹ wọ́n ń sílé ẹ fídíò ẹ kẹ́ ẹ jù sẹ́ni Facebook wọ́n ń ṣe wòlímọ̀ ọkọ ìyàwó wé láwàní ẹ fídíò rẹ̀ mọ̀ àmọ́ wọ́n ń yọ lágbájá lábẹ́ ọkọ̀ báyìí ẹ má fídíò wọn ni ẹ má máa jù sí íńtánẹ́ẹ̀tì mọ́. àyìnà ìlìkàmọ́ lu Habibullah. ẹ dàpọ̀ wọ́n ń yọ̀yàn nú omi ẹ̀ sì wọ́n ń sọ bí wọ́n ti ń gbé wọ́n bọ̀ bí wọ́n ti ń fà wọ́n bọ̀ nú omi. àyìnà ìlà àgbà ẹ wá ju yíyún sórí Facebook kí lè rí ire tọ́wọ́ wà mí yíyún. Ah, òun ni wọ́n ń gbé lọ yìí o pẹ̀lú ambulance ẹ lè yà àmọ́ yẹn wọ́n ń yọ̀yàn wọ́n ń yọ̀yàn nù kànga la ilaha illallah ẹ tún fídíò yìí náà ẹlòmíì náà wọ́n ń yọ̀nù kànga ẹ̀ ń fídíò kí ni bó ti ṣe rí náà ẹ̀ wá gbé sórí ayé bẹ́ẹ̀ ṣe wa kọ́ lẹ́nu abẹ bò lásìrí ọlọ́sìn ní abàsírí ara wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ yarú nǹkan bá ní ẹ dákun ẹ̀ mọ tẹ́ ẹ̀ mọ yà ọlọ́run jọ da fún yín ẹ dákun ah, ọkọ ìyàwó ní kéwú wájú bàbá wa ìmọ̀mú àgbà yìí <laughs> ẹ gbé sórí fídíò kan mọ kó wà fáírà gbogbo ẹ àmọ́rù yìí tó ṣẹlẹ̀ yìí ẹ má máa yarú ẹ̀ mọ́ kò dáa rárá ọlọ́wọ́ tọ́ gbogbo wa sọ́nà. amiina afáwẹ̀ ah, wa silam ẹ sálámù sílé. ah mo ti sa náà asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ó wà fáwọn àgbàlẹ́gbọ́n ni asheikh ibrahim hanbali alimami guniya apana kasegi ẹwà islam òun àfàlẹ́gbọ́n ni àfàwà akọ ara fẹ́ra kù akọ ara fẹ́ra nínú àwọn tá a jọjọ mọ kéwú ọ̀kan lọ lọ́hùn nínú àwọn tá a jọ ṣe wáàsí ọ̀kan lọ lọ́hùn afẹ́ wa Islam níjọ́ tèmi pẹ̀lú yín. n'o sanu àwa náà àmọ́ àmọ́ afẹ́ wa Islam. minali yawo mi afẹ́rẹ́ ayayawo ya yá hmm. minali yawo mi lè àkẹ́rẹ́. tọ́ èwo ni yóò jẹjọ tí yóò jẹjọ kàn wa tá a mọ̀ wàbí ayélujára láàdì yòókè bá lóru yìí. wàbí ayélujára láàdì yòókè bá lóru kaburi. nbọlá lọ tà ní dé mọ́ àbábò tó lọ́jọ́ yìí wọ́n kọ́ dàbọ̀ òun náà kọ́ dàbọ̀ ìkọ́dà bóyá tún ṣètò kalẹ̀ báwọn èyí tàbá dé àyẹ̀sẹ̀ wa lọ èyí tó ń lọ ẹ̀rìn ilé àwọn ẹ̀rìn ilé tó ń pè é lọ. lẹ́yìn tá a ṣe rí eh, fa iná ní farabalẹ̀ hmm. lẹ́yìn tá a ṣe rí. إنني لست أدري ليت شعري إنني لست أدري أي يوم يكون آخر أمري وبأي البلاد يكبد روحي wọ́n bẹ ayé ibi láàyè àbòtó ọlọ Zaria ó tún yà mí lé láyà ìlàlà wọ́n tún fún lọ́mọ kéwù lọ́wọ́ àtọ́mọ kéwù àtàfà wọ́n tún lọ ní. bọ́ọ̀lù àtọ́lọ́ náà ti di tiwa àfà àfà ìwà islam bọ́ọ̀lù di tiwa tá a mọ̀ nǹkan ah, kan parí ẹnìkan kan mọ̀ nǹkan kan para rẹ̀ ẹ jẹ́ àtúnwá fi kún tá a bá sì mọ̀ kí la lè ṣe sí. kí la lè ṣe sí kí la lè ṣe sí. sinta lè ṣe sí ẹnikọ́lọ́ ń bá àfa àbò ṣe kọ́sá ah, àrùn ọlọ́run bá a fa ṣe ọ̀sán àròjọ kankan wájú ọlọ́run máa kó dé máa kọjá lọ. ọ̀pọ̀lọpọ̀ ohun tóun náà fi ṣe wá sí lọ́sẹ̀lẹ̀ sí. pátápátá hmm. ah, ọ̀rọ̀ wa lónìí yóò wá dá lórí dua le sheikh abdulgani hmm. abutawi ibi tí tọ̀rí kò sàádà ń lọ lónìí nìyẹn. Allahu huwa man tafarrada fil baqa'i ọlọ́run nìkan lọ́ba tó jẹ́ pé òun nìkan ni àṣọ. nípa ṣíṣẹ́kù kò sólú ẹ̀ gbogbo wọ́n tán wàlíkúlì sá gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ ìyẹn bàálù gáàyà yóò dùn oúnjẹ kan wà gáàyà tó lè gbogbo gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ tí ń fò tí ń gbogbo tí ń jẹ́ láàyè yányá tí ń mìlò òkè tí ń mìlò ọlẹ̀ ni wọ́n ló ń jẹ tá a jẹ ẹ bá ń ro àmàlà ẹ bá ń gúnyán ẹ bá ń tẹ̀bà ẹ bá ń ṣe ráìsì àfàwẹ̀ wa islam wà kútùl mọ́ọ̀tì ẹ̀l ìnsánù oúnjẹ kú òun náà làwọn tá a yìí bìnnà lil kharabin wọ́jà mọ̀ọ́mọ́lì.

àṣẹ ẹ máa kọ́lé ẹ máa kọ́ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ bẹ́ẹ̀ ti ń kọ́ ni lil harabin kó lè dahoro ni ẹ máa wá kówó jọ bẹ́ẹ̀ tí ń kówó jọ ní líẹ̀fù náà kó lè bá a tán ní ẹ̀rí wata wá lòdó lẹ́lẹ̀ màmá tí líẹ̀fù náà wata wá màmá tí. afa afa wasilam ẹ máa wá bímọ lílù hmm. màmá tí ẹ bí fún kankan kíkú olórí nǹkan pani. lidu lil mawti wabnu lil kharabi. ọ̀kan tó nù. wa kullukum tasiru ila tibabi. a padà du yẹ̀pẹ̀ náà ni afa hmm. bùtò ń bẹ láyé tiẹ̀ tọ́ tẹ̀ sí maka adesidikin. afa ndamalikin nbẹnbẹ lóhun de kẹrin mm. sin ọkàn nínú àwọn afa ó ní kú ọba mi lẹ́rù. anala akọfu imauta idikana wajibon. ajẹ́tumọ̀ bí ọ̀nà àlùbáríkà ó ní ikú ikú ọba mi lẹ́rù anala akọ́fù ìmọ̀ọ́tà. ó ní mọ̀ páyà kú rárá. ìdíkà na wajibun. isikana wajibun. bàbá ni isikana o tún wọ́ orí. isikana wajibun. bàbá balẹ̀balẹ̀ àáfàá ni ńọ̀pá yà kú rárá ẹ̀rù kú ọba mi yabalẹ̀ yà kú ẹ̀rù kì í ṣàdúrà fún mi pé o oh, inna lillahi wa inna ilayhi raji. ó ní kò sí ń tọ́ pamela ń bẹ́ẹ̀ kí n sùn kí n má jì mọ́ kò bà mí lẹ́rù. ana. ana la akhafu al-mawta idh kana wajiban. ó ní tí òjò bà mí lẹ́rù ni pé idh eh, eh, eh, kana wajiban. Ah, ọ̀rọ̀ yẹn ni compulsory ni. Ọlọ́run mú o sí bí ikú. Ọlọ́run mú lágbájá o yóò sì mú ọlọyọ mọ sí ọhún Ọlọ́run mú o sí bí ikú. ìwọ tó ń pọ́ lọ́ọ́ mú ò ní kú. bóyá mọ́tò ni ó tiẹ̀ wá pọ̀ o. àbọ̀dọ̀ lọ́nkọ yìí. ẹni Ọlọ́run bá tiẹ̀ tún wá mú kó dúpẹ́ ẹni sèta ni bá mú ni ọ̀dà. ẹ ti ṣe tó wá mú ọ̀dà. àìmọ́kùn wọn làwọn máa mú yàn. alhaji ń gbìyànjú àlọ́ kúlé aṣẹ́wó coca-cola na ojú windo. take am from window. ṣètánì ló mú un sì mú yàn ẹni ìsètánì bá sì mú yọ sọ náà ni yọ sọ náà ni àmẹ́ni bá mú yọ sọ àlìjẹ́ èèyàn darí bọ̀ tá a lọ sin tá a lọ yẹn ah. gbogbo god o i never see this guy in my life o wọ́n pé kí he don die wọ́n pé bo ah, i don't know him na so he dey come ah aba seetaani ló mú yín. ana la akhafu imauta idh kana wajiba. ǹjẹ́ àti bọ̀tán tiwa náà dáa ah, àti bọ̀tán àbò tó dáa tó alhamdulillah ǹjẹ́ àti bọ̀tán tiwa náà dáa ọlọ́jà àti bọ̀tán tiwa náà dáa afẹ́wàsílámù ẹ̀ tún wí. Mm. ọlọ́jà àti bọ̀tán tiwa náà dáa la ilaha illallah ó ní àfààní mọ ajẹsùmọ bí. walakinna khawfi ana la akhafu mawta ẹ̀wù kú ọ̀bà mi rárá. ìdíkà na wajiban. kó o ṣe pé dandan ni a kun náà ni. walakinna khawfi wahdati fil maqam. ọlọ́mọ tó bà mí lẹ́rù jù lára kú ni òun ni kẹ́sì mú mi ń bọ̀ òun ni kẹ́sì mú mi kẹsì mọ kẹsì mọ di aṣọ kẹ dìmí bí à ń di garawa kẹ mọ dìmí bí à ń di apẹ̀rẹ̀ obì bẹ́ẹ̀ bá dìmí bẹ́ẹ̀ tán kẹ wá gbé mi ràn yín ọmọ ń bẹ ńlé ọgbọ̀n ni mo bí ìyàwó ń bẹ ńlé mẹ́rin mo ní ọ̀rẹ́ ń bẹ wọn ò ló ń kà kálukọ́ wà bá mi létí sàárè mi wọ́n máa ṣe láyìlá ìlàlá láyìlá ìlàlá wọ́n wá gbé mi sínú ẹ̀ lémi nìkan ó lémi nìkan ni wọ́n bà mí lẹ́rù lára. wàlákin khawfi ah, wahdati kù bàbá yìí pé ti kú ní ẹ̀ bóyá ni ó ti lọ ní. sàlẹ́sì ń dúró ní káàdì sàlẹ́sì ń dúró ní káàdì fún wa. wàhádàtì fílímà kọ́bìrì. àbò tó máa lọ láyé ọlọ́ba àti ní ọlọ́ tiẹ̀ ọlọ́run wá sànú àbò kú bọ̀ ọlọ́run bá wa yáàfi rẹ̀ àáfà àwọn ìwà Islam oúnjẹ kú hmm. òun náà làwọn èèyàn lẹ́nà ìnsánà tòráàbù bùnú tòráàbì torí báwo èèyàn yẹ̀pẹ̀ ọmọ yẹ̀pẹ̀ náà ni wá bọ́lá tí wọ́n ń bẹ̀ la padà sí wasayamutu ala nawu mina anuwa ilmauti a sì kú ikú náà ní ìrànkú kan inú àwọn oníranran kú inú kọ́kọ́ pààyàn inú kéèyàn kú sómi. So inú kí eh, nǹkan kan ọ̀sà ṣẹlẹ̀ ọ̀sà ìsànkú wọ́n yìnbọn ọwọ́ àṣẹ̀sì lọ́ọ́ bá mi títí ń fọṣọ gbogbo eh, ọ̀ọ́kù. ètò oníranran ni. oníranran ni àfàbò tó gbogbo àwọn tá à ń fọlá àwọn tọrọ láwọn sàhábà hmm. èwo ló fọwọ́ omi lọ́wọ́ wọn pa. omi wọn kiri bọ́ lójú wọn sì yọ lẹ́yìn. kọ́dà bẹ́ẹ̀ nù pẹ̀lú àṣì ọlọ́run. tọ́ba ti máa ń pọ ọlọ́run kò sí ìwé sí. kò gbẹ̀ kẹ́kẹ́ ọjọ́ yẹn lójúmọ́. kéèyàn sọ ti dọ́lọ́ lọ́run dáadáa ní pàtàkì. ọparí. ahu akuba. fala hilatun fil mauti hmm. limu taalin ọgbọ́n kankan ò sí lára kú ète kankan ò sí hmm, hmm. nípa kú fẹ́yìn tẹ́ ẹ máa dé khalaqana Allahu wa khalaqa ajalana Ọlọ́run dá wa ó sì dá ajali wa tiwa. kò lè ajali kìtà ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ ni ọmọ mumi lọ́wọ́ ni ọlọ́run tó wá tu gbogbo wọ̀nyí òun wà ní kú. òun mọ̀. fakun musta'i dalili dẹ́ ilmanuna wà á múra kalẹ̀ fẹni tí ń pèpè ẹ fa ayina abutawi abotoda afa abotoda fa ayina abutawi gbogbo ɲama dàbí yà pátá dákẹ́jáde ayé. gbogbo mùsùlùmí. gbogbo Mm fa àyìnà abutawi afa butuda kò sí láàrin wa mọ́ uyununa tudammi'u li faqdihi ojú wa ń dami fún sàfẹ́kù rẹ̀ ta sàfẹ́kù rẹ̀ wa kulubuna maridatun li ajlihi ọkàn wa ń sàárẹ̀ nítorí àfa bututa rí mọ́ wa mautuhu husnun li biladihi ikú àfa àbòtó ìbànújẹ́ ni fún lórí àbòtó náà wala adabi yin àti gbogbo tí ń jẹ́ dàbí yá bal muslimin jami'an. Allahu akbar. ìbànújẹ́ ni kó àfáàbò tó ń jẹ́ fún gbogbo mùsùlùmí ayé pátá hayatahu wa'izun ìsẹ̀mí àfáàbò tó wà mama ni mamatuhu wa'izun iko àfáàbò tó wà sí ni huwa qarihun wa hafizun wa amilul qur'ani bi kulli halin huwa zahida. ɛnɔ ha alukurani ɔsi ha náà bi tajwidi wa tafsirihi gbogbo bó ti hàn kẹnu ni láfa gani ọlọ́run bá wa kẹ àáfà wa àbòtó aráyé sásì tún ni kí wọ́n wá bá thirteen thousand five hundred nínú àkáǹtì èèyàn níbi wọ́n ti bá òbítíbitì owó téèyàn ọgbọ́n tí ọ̀ nínú hmm àkáǹtì ẹlòmíì. zahidi tẹ wíwùn tọ́ba ẹ̀kọ́ ẹ̀ fáfúnmi láyé yẹn bá kàdísì kékeré yìí. ẹ máa gbọ́ hmm. ẹ kà hmm. takeyon nakeyon hmm. fasihun naatikun Allahu akbar afa abdulgani olùpayọ Ọlọ́run Ọlọ́run ṣiṣẹ àwọn rẹ mú bérebére tí n bá ń sọ̀rọ̀ aṣa bi husnil khulq afa agudo ó ṣe ìwé rẹ ó ṣe gbogbo tó ṣe ó ṣẹmí rẹ pẹ̀lú wàtọ dáa pẹ̀lú wàtọ dáa ni wa mata bil karama wa shahidan. Allahu akbar afa Gani Aboto ó sì kú pẹ̀lú àpọ́nlé ó sì kúkú shahidi. Allahu akbar fakọ́lá nàbí anabi wa sọ báyìí. iza taqaraba zamanu intaka limautu khiyara ummati gbígbẹ̀yìn hmm. ayé bá dé gbà náà bá dé hmm. tígbà sọ̀rọ̀ ẹ̀dín tí ó sọ̀rọ̀ ẹ̀dá táwọn ọlọ́run sọ tá a sọ dàtà hmm. ikú ọmọ wa náwó máwọn ẹni ẹ̀ sàánú mi. Yeah. كما yantaqa أحدكم خيار ar-ratbi min at-tabaq ẹgbẹ́ bẹ́yìn náà ti máa sẹ́sà èso lára àwọn èso pé ah, dákùbà mú mangoro bí mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n fresh ara wọn dàpọ̀ ìdàkùbà mú bá mọ́ àgbàdo mọ̀ wọn náà nǹkan kan sí lára ẹ̀ ó fresh bẹ́ẹ̀ ti náwó mu ni bẹ́ẹ̀ ni kú ọmọ náwó mu wọn hmm. ọ̀nà wọn máa fa Gani àbòtó lọ láàrin wa wa man lam yahzan li mawt al-alim gbogbo ẹ̀ tọ́gbọ́pọ̀ àfa kú inú rẹ̀ wà bàjẹ́ fàáwọ́ munafiqu munafiqu Allahu akbar kọ́lá àṣàlẹ́sà marati anabi wa ẹ̀mẹ́tara anabi wi ẹni ọgbọ́n pọ́ mímọ̀ ká jáde láyé inú rẹ̀ wá bàjẹ́ díẹ̀ pé yéé àtúpọ̀ fún ah iru ẹni ni anabi ni munafiki ni ẹ̀mẹ́tara anabi gbé mata sọ ibu najasi tarafa unabi bada wifati anabi banújẹ́ lẹ́yìn ikú ẹ ẹlẹ́bọ o àmọ́ anabi banújẹ́ lẹ́yìn ikú ẹ kílọba anabi nujẹ ah kò sì gba ìsìlámù tí ì lọ hmm. ìbànújẹ́ anabi lára yẹn ah, kò sì ó sì wàá kú báyìí. ẹni okun jí fanu. Ah, ẹni okun jí ni. Hmm. kayfa muslimuna al-yawm àwa mùsùlùmí lónìí bó ni hmm. bó ni birafa'i man fatana ẹni ẹni ọba tánu wa bó ní ìbànújẹ́ wa lórí ẹ̀ mẹ́ni ajílẹ̀ dùn àtìlẹ̀ yẹ̀ omi inú àwọn gbàǹkọ̀gbì oníwàásí lónìí inú wọn làbò tó wà wàkàdì sọ́ra wàkàdì sọ́ra mẹ́ni ajílẹ̀ dùn àtìlẹ̀ ams afáàbò hmm. tó ti do oníwàásí àná hmm. njọ́ ti lọ tá a ti sẹ́ ẹ̀ njọ́ ti kú gbì tá a ti kì í bọ̀lẹ̀ ó ti do oníwàásí àná ntọ́ wílé kù ntọ́ wílé kù tá a máa gbọ́ alimọ́wò tó mú ọ̀sùnmùn ikú korò púpọ̀ ìwú ọ̀sìn ni fa amalẹ̀ nafsika lẹ́gàdìn dákun ṣiṣẹ́ fẹ́mi ara rẹ fún torí ọ̀la torí ọjọ́ ọ̀la bàbá wa gómìnà wa ní Kwara state alhaji abdulrahman abdulrazak ọlọ́run ní dojú ọlá yín dé a dúpẹ́ púpọ̀ ó yà yẹn lẹ́nu pé àá mùsùlùmí kan kú gómìnà wa torí ẹ wá síbẹ̀ yẹn ọwọ́ asálùwọ̀lá ọwọ́ aráyè pé jẹ́ lọ kírun sí yẹn la láàrin ọgọ́rù yẹn láàrin ọgọ́rù yẹn kèé wá ṣe pé bọ́yá vice president kèé ṣe minister kan àfọ ọlọ́run ah baba gómìnà ọlọ́run ò ní pa yín lẹ́kún ètè ń dùn máa yín ọlọ́run ò ní sọ dìbànújẹ́ sayati yawmun yakulu la abdu inda nuzulil mawt ìjọ kan bọ̀ tó ṣe pé ẹrú ọmọ sọ ńgbà tí ikú bá sọ sọ́dọ̀ ẹ̀ báyìí àníyá malakal mawt ẹ eh, malakal mawt òde akhirni yawman lọ́mi lára fúnjọ́ kan dákun má pa mí lónìí lọ́mi lọ́ra fúnjọ́ kan mi lò fi ìsọ̀lẹ̀ hali nafsi kí n lọ ṣiṣẹ́ dáadáa fẹ́mi ara mi má ti pa lónìí fàyàkùnù malakul mawt malakul mawt ọ̀ máa dá lóhùn fana yatila ayam kò sọ́jọ́ kankan mọ́ hmm. ọjọ́ ti tán lẹ̀ kò sí sẹ́ńjì tó fẹ́ gbà mọ́ hmm. fayakulu la abdi ẹrú tó ma wá wíwá yìí akirini sa'atan ọ̀dà wákàtí kan dídàkùn tiẹ̀ fún mi wákàtí kan kì í sáré lọ òṣìṣẹ́ kan tó tún dà fayakulu malakul mawuti malakul mawuti tó tún wá dà lóhùn faniyati sa'atu fala sa'atun hmm. àwọn àgọ́ wákàtí wákàtí ò sí mọ́ ó ti tán so kò sí wákàtí kankan fún ọmọ. fayakulu la abdu ẹ̀rọ tuma wá wíwá yìí uturukni atakalam ọ̀dà fìmílẹ̀ díẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ fayakulu malakul maut malakul maut tó tún dalóhùn pé <laughs> faraga kalamu kafala ah. kalamu ọ̀rọ̀ rẹ ti tẹ́kọ̀ sọ̀rọ̀ ma afẹ́ wa islam ẹ̀rí ikú annasu fi gaflatin. gbogbo wa yẹ́yẹ́ a ti sùn a ti gbàgbé pátápátá. wal mautu yunkisun. àwọn èèyàn a ti sùn yẹ́yẹ́ a ti sùn lọ yẹ́yẹ́ ikú wa ń ta wá jí. wa ma yufikuna hatta yanfadali umuru. ọmọ rí wa bẹ̀rù mádàmá tí ò ní fura kò ní tají títí igbó yóò sá ma gbádùn ayé lọ ni yóò ma bá gbádùn ayé lọ ni. yusa yihuna ahalihim bijamu ihun wayarijuna ila ma fi kọ́dí kubiru. ọlọ́run o yusayi'una yusayi'una ahali bijamu'imu bàbá kuta bàbá kuta gbogbo àwọn ará ilé wa tí wọ́n ti dì wá tán wọ́n gbé ọmọ gbèsò eh, bí ẹgbẹ́ igi náà lásìn sí gbogbo wọn wà dá tẹ̀lé iṣẹ́ yìí una wọ́n mọ̀ wá sìn wá lọ. àwọn ará ilé wa lápapọ̀ yẹ́yẹ́ aláàjì gírí wọn ló lọ ṣáájú ni ìyá kínní ni wọn ló lọ ṣáájú ni ẹ̀rí iṣẹ́ yìí una àlìyé bíjà mọ̀ èhìn mọ́. yìí una àlìyé. ìjẹ́mọ́hìmú. gbogbo wọn ni wọ́n tẹ̀lé yẹn tí wọ́n máa sin lọ wọ́n máa wá sin lọ gidigidigidigidi kí ló tó wá wí. wọ́yá ń zúrù ní ilé máa fi kọ́ni kúbírú. bàbá wa gbé kalẹ̀ sẹ́ni wọn gbé sàrí ń ní máa fi láwa gbé sàrí tiẹ̀ sí sàrí ni sàrí ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́gbẹ́ yá wọ́yẹ̀rì jẹun. bàbá wa sí tán a wà sẹ́rí padà. ilá alẹ́ gàfúlàtì kálọ̀ mẹ́ra ò ṣe yàn wàlá náà wọ́rù. dáná mẹ́ra ò ṣe yàn wàlá náà wọ́rù. dáná mẹ́ra ò ṣe yàn wàlá náà wọ́rù. tí ò ní ṣẹlẹ̀ sí gbogbo kọ̀sẹ́ni irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ọkùnrin obìnrin olówó ọlọ́lá ọlọ́wọ́n jẹ́ àfáàgà ní lọ àdúrà kálukú pẹ̀lú pẹ̀lú àdúrà ẹ̀rí pẹ̀lú ìbànújẹ́ mọ́nsá àdúrà pẹ̀lú ìbànújẹ́ láwọn àdúrà tọ́lọ́run tètè máa gbànú ẹlòmíì ọmọ ọlọ àwọn èèyàn sì máa fi pè ránṣẹ́ sí àsó òkú àsó òkú àkútúkù rẹ lọ́nà àlìkìyàmọ̀ ọlọ́run ò ṣekú ààbò tó bẹ́ẹ̀ olúwa àwa dàbí àti mùsùlùmí ayé àdúgbẹ́. ìṣèjì ehun náà alihim bijamuhim. èyàn ni ó kú tí wọn ò ní dárò yanzuruna ila ma fi qad kubiru. wàyà ríjì ila. tó tún leju ti àfáàbò tó lọ tún ṣẹlẹ̀ ọ̀hún ètò tún burú ju tí wọ́n lọ ó tún ṣẹlẹ̀ ẹlẹ́bàkan lọ́mọ ọmọ àfáàbò tó dáa lẹ̀ àmọ́ kéékèèké ọlọ́run wọ́n sábà wa tọ́jú ẹ̀yìn àfáàbò tó. àmín. iye yòówù tá a lè dá ń gbọ́ bá yá ẹnì kankan ò ní dá kankan mọ́ nígbà ọba yá ẹnìkan kan ò ní dá nǹkan kan mọ́ nìkan ni òmòjútó ọlọ́run nìkan òun ni ẹja bẹ̀ kọ́ba wa mójútó àfáàbò kọ́ba wa mójútó ẹ̀yìn àfáàbò tó ah, májàlè kí gbogbo ẹ̀ májàlè ó dàrú ọlọ́run ọ̀làlá ilaha illallah wọ́n ní kì í gbowó bẹ́ẹ̀ bá mú wa ẹ̀hún bẹ́ẹ̀ sì mú wa. ó tún wá láwọn ọmọ ọlọ́mọ tí ń tọ́. ó tún wá láwọn ọmọ ọlọ́mọ kan tí tún tọ́jú. <laughs> tòun ta ìní ẹ̀. tòun ta ìní fa ọlọ́run bá wa ṣàánú ẹ o. àmín ọlọ́run bá wa sànú ẹ̀ o njẹ́ n ti wọ́ tán n ta kalamahu ọ̀rọ̀ afáwò tó ti tán òun ni ó sọ̀rọ̀ ní ó ti tán wa harakatuhu alo àbọ̀ afáwò gà ní àbòtó ó ti tán fasidi rahmataka ya allahu la abdul ganiyi àbòtó ọlọ́run bá wa sàlékún àánú rẹ̀ fáfáwò abdul ganiyi àbòtó mm-hmm. wala tufsidu baytahu dákun ọlọ́run má balẹ̀ ẹ̀ jẹ́ yàrá abuná awùsí gaarun àwọn máa fa ọmọ wẹ́rẹ́ mm. ni wàzọ́rù àyítàmán àwọn máa dọ́mọ orúkọ báyìí wàzọ́rù ti azuwájuhu al-arami àwọn ìyàwó dopó alahumma rahamuhu àmín ọlọ́run bá wa kẹ́ àfa Gani Abutu àmín wákfìrìlà ọlọ́run bá wa forí di àfa àbùtú wa'fu anhu ọlọ́run bá wa mójú kó fa àfa àbùtú waj'al qabrahu rawdatan min riyadil janna ọlọ́run wá bá wa ṣe ọlọ́run bá wa ṣe sàárẹ̀ àfáàbùtò bá wa ṣe ní àbàtà kan inú àwọn àbàtà àlìjẹ́nnà dákun mọ́sà síbẹ̀ ọlọ́run. àmín. wa qad qala Allahu ta'ala. ọlọ́run ọba tó láre ganan sọ báyìí ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل احياء عند ربهم يرزقون ọ̀rọ̀ wa rẹ ọlọrun ni ẹ má rò pé gbogbo àwọn tí wọ́n kú sójú ọ̀nà àwọn ọlọ́run ni ẹ má rò pé kú ni wọ́n o. bal ahya ọlọ́run ni àlàyé ni wọ́n lọ́dọ̀ ọlọ́run bá wọn wọn bẹ lọ́dọ̀ ọlọ́run bá wọn ọlọ́run ní ń tọ́jú wọn ní ń ẹ̀ e fún wọn ọlọ́run abẹ́ọ́ni àfa abdulgani àwọn la fi ṣe programu wa yìí lónìí léyìí jẹ́ pàǹdàrú fún wọn. àtúnyọwọ́ àṣẹ tiwa náà ń bẹ̀ ọlọ́nba wa ṣàánú àfa àmín ọlọ́nba wa yáfi àfa àbùtó àmín ọlọ́nba wa feríjì àfa àbùtó àmín ọlọ́nba wa yọ́nú sí àfa àbùtó àmín àtòun àtàwọn aṣọ ara rẹ̀ tọ́lọ̀ ọba lákùnrin ọlọ́mọṣà kẹ́ ogun wọn papọ̀ ọlọ́run wọlé abá àti ń ṣe yìí tó sì dénú wa bẹ́ẹ̀ àwọn òkú tiwa náà ọlọ́nba tọ́jú wọn ọlọ́nba wa kẹ́ wọn ọlọ́nba wa gẹ̀ wọn èdèrí mùsùlùmí tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ báyìí èdèrí mùsùlùmí tí wọ́n ń múra àti gbé sínú ọkọ̀ lọ tẹ́ lọ́wọ́ báyìí èdèrí àwọn tí wọ́n ti ń gbé sínú kòtò ní tẹ́ lọ́wọ́ báyìí

ọlọ́run bẹ́ẹ̀ la bẹ̀ kó ṣe fún wa gbogbo etí tí ń bá gbọ́hùn wa pátábà ti ń sọ̀rọ̀ ní one zero one point nine sóbì fm yìí gbogbo ẹni ọlọ́run bá ní kọ́ mọ́ gbọ́ tí ń bá ń bẹ́ẹ̀ ń di asọ̀rọ̀ mọ́ àpótí asọ̀rọ̀ mọ́ gbèsè ẹ̀ ẹ dákun ẹ bá kébísímìláì kan kólówọ́láwù kan ládàtí gbogbo ẹni bá kí ọ bá rí ọlọmọsà bá wa mo bá àáfàá wa abdulganiye àbòtó máa dà sí àáfàá lálùkùránì ọlọ́run èyí tó bá wá sẹ́kù lọ́wọ́ mo bá gbogbo àwọn tiwa náà lápapọ̀ bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. afa afa wa ẹwà islam ikú afa mi ó mi ayé pọ̀. o tún mi lọ báyìí. ikú afa mi ayé lọ́wọ́ báyìí. Ah, ah. kí ni ẹ rí sọ̀rọ̀ afa. Ah, ẹ sọ̀rọ̀ tó lónìí púpọ̀ ọlọ́mọba asan yín lẹ́sàn-án lóore àmín àmín àmọ́ nìkan ò sunkún ẹnìkan bí kálukú sunkún eré ààrẹ sunkún eré ààrẹ ni sunkún eré ààrẹ ni àbáwá kálukú sunkún eré ààrẹ hmm. al-khulasa hmm. ọlọ́mọba dúpẹ́ fún yín bàbá wa Sheikh Bukhari Musa ẹ ṣàdúrà kan níṣẹ́ kọ́lọ́n kó ṣàánú àwa náà kó ṣàánú wa ni àfa torí nìkan kan ọmọ nǹkan kan parẹ́ rárá téèyàn bá mọ̀ ni ẹ̀dọ́ ni ìnílọ́bí bẹ́ẹ̀ni. Ah, èkó yìí ni lọ. láyìn ah, ni lọ. gbogbo ẹni tí ó sì mọ púrúfù pé mo mọ nǹkan hmm. níjọ́ tí nǹkan kàn ń bo lọ́lọ́ níjọ́ náà níjọ́ tí nǹkan ń ṣẹlẹ̀ sí níjọ́ lọ́lọ́ hayatul insan wọ́n ní ìgbésí ayé ọmọ ẹ̀dá mọ̀nìyàn láyé àlà arbaata àwùjọ ẹ̀ wọ́n ní ọ̀nà mẹ́rin wọ́n pè sí kọ́mọ jẹ́ wàásù ọmọ jẹ́ lára sheikh abdulganiya bùtó pé bàbá yìí wọ́n lo ìgbésí ayé rẹ̀ lérí gbogbo ẹ̀ lérí tọ́lọ́run kò fi ríbì kankan ju ọlọ́run ọba lọ wọ́n wá ń ṣàlàyé fún wa pé èyí àwa tá a kù láyé títí wèé tí ì dé imma an yakuna fi ta'atin falyastamira tó bá ṣe pé àwa kù láyé lónìí wà lórí pé mí náà ń gbìyànjú náfìlà ń ṣàdúà ń ń ṣe dáadáa bí mo ti lágbára mọ gbogbo àwọn tá à ń gbọ́ wa kọ́dà ní tí bá tún wò wá tó bá wà lórí bẹ́ẹ̀ faliyastamir yà á múra sí o máa gbìyànjú sí bá Sheikh Abdul Gani yàbò tó bá há Al-Qur'ani ṣe rí tí wọ́n bá há ìwọ náà mọ̀ ó lè ké nu tíra ìwọ náà lè ké bó ṣe ewé kan gbìyànjú wọn náà máa ké níjọ́ kan. máa ké níjọ́ kan. ò ní kéwé kan lónìí ò ní ké lọ́la ìjọ nkùránì wọn fi pé ọ̀parí ẹyọ kan. bẹ́ẹ̀ni. ntọ́ ọba sì parí náà wọn máa kọ́ lè fún wọn náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní àìsíkò náfìlà wàhálà làákìl àyẹ̀kùnà sáàtún yunají fi ya rabba. bẹ́ẹ̀ni. wàhálà làákìl àtẹkùnà lahu sáàtún yunají fi ya rabba. lásìkò kan tí bọ́ ma kálí kurani ni kọ́dà bọ́ da sọ̀rọ̀ dasi ní dasi pé tọ̀ bá sí ń bẹ̀ mọ́ ayé òní lágbájá sọ báyìí. la ilaha illallah la ilaha illallah. nàfi ni bọ́bá àlójú ọ̀nà bẹ́ẹ̀ yà á múra sí i kó tó di pásíkò tiẹ̀ n'o di. ẹni tí wọn bá ń bẹ lójú ọ̀nà tí yóò dan kó tó ti pé wọn bá ti yàn jẹ òun lẹ́bàá bẹ́ẹ̀. ọlọ́wọ́ pẹ̀lú bíi pé ẹ ti rí tí mo fẹ́ kà ní yóò débẹ̀. Ah, tọ ẹ so. Allahu Akbar. ẹ tún rí ó ní ara tí mo tún fẹ́ kó bá jàmọ́ àṣọ òun gan ló sì kàn. Ah, wa imma an yakuna fi ti ma'siyatin. falyastaghfir tó bá ṣe pé ìwọ wá wà lójú ọ̀nà pé bó ti ń fọ́gbọ́ ọlọ́run ló ń fáwọ́ ọlọ́run bó ti ṣe kí ni bó ti ń fọ́gbọ́ ọlọ́run ló ń fáwọ́ ọlọ́run tó bá ṣe pójú ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n bá wà fàlìyẹ́sítàgìfẹ̀r ìyá ṣe kí ni o mọ síwọ́. mọ síwọ́ kú òun bẹ́ẹ̀ kọ́ tọrọ àforíjìn. mọ tọrọ àforíjìn. tó bá yẹ pé kò da nǹkan òun lọ́lọ́run fi dáwọ́ siwọ́pọ̀ ń bẹ̀. siwọ́pọ̀ ń bẹ̀. kí wọ́n béèrè àánú tó o sì ní kọ́ ọmọ fún wọn àní ni ọba wa tẹ́lẹ̀ torí ẹnìkan lọ́dà tiẹ̀ lẹ̀ yìí. bàtà ìwọ náà sì ń bọ̀ wá dàálẹ̀. ìwọ náà sì ń bọ̀ wá dàálẹ̀. yà wà lójú ọ̀nà pé kí n ma tọrọ àforíjì anabi wa muhammad sallallahu alaihi wa kí n taara yabi kan bẹ̀ wọn anabi ni atuba liman wajada fi sahifatihi istighfaran kathira. ilaha illallah anabi ni tuba anisa jara to tuuba lọ́dọ̀ Ọlọ́run alijanna tuba gan bẹ n ti jẹ tuuba lọ́dọ̀ àwọn ni ìfarabalẹ̀ oore tí o lóun kàlátọ dọ Ọlọ́run kọ mọ báyìí ni tó ṣe pé liman wajada fi sahifatihi. n wa wẹ ibi. a b'a n'o wele báyìí. gbogbo wele a b'a bẹ istikfaran kafiyara. o ti wa kɔ. asa anabi náà kò síjọ kẹta anabi tọrọ àforíjì asakfurula asakfurula asakfurula afa wa seka bẹgani yaboto kódà bí o joko láàrin bí o ṣe nǹkankan tẹsíba kékeré wà lọ́wọ́ rẹ̀ báyìí hmm. ó ní ó ní azikaru tí ó ma o hmm. gbogbo eléyìí ti fi níbi wọn fi sí fún un kálukú wa náà kálọ̀ ṣe kínni kálọ̀ mú yíyan jọba yìí pé bí tẹ̀sẹ̀ bá ní tó lékún mi à ń pè irun ẹlòmíì jòkó ń bá wà jíjẹ lọ́nu. tálẹ̀ mi wo fíìmù lọ. àwọn akẹ́tẹ̀ẹ́ máa ṣe nǹkan kan lórí social media wọ́n wàá mú àyà bíi mẹ́wàá kan wọ́n wàá post it wọ́n tún wá kọ síbẹ̀ pé bóyá òun ti ń wo kíní yìí látàárọ̀ òsì kálí kùránì ẹnu wọn tá a sẹ́ndì yóò ké ẹwẹ kan tó bá kí ẹnu wọn tá a sẹ́ndì yóò jẹ́ tiẹ̀. yóò jẹ́ tiẹ̀ ni. eru ẹlẹmi ọfọ yóò kàn fọwọ́ wọ sókè. n <laughs> tí wọ́n fẹ́ wò kọ́lẹ̀ yìí sẹ́ndì wà n tí wọ́n fẹ́ wò kọ́lẹ̀ yìí ẹ ẹ sẹ́ndì àyà ó tún wá ní tọ́pọ̀ ìmà ànyàkúnà ìmà àǹtakúnà fi ni'matin hmm. falyashkur n kò yí pé mẹ́rin náà wọ́n dá sí ẹlẹ́kẹta tọ́ba ẹ̀pọ̀ wà nínú pọ́lọ́hún gbẹmú. ọtẹ ọtẹ ẹ fún ọ asigi ọtẹ kẹka lẹ fún ọ. tiwọ náà mọ tó ní ma tiwọ náà mọ tó ní ma. laayila afa akamakala ẹlòmíràn mọ tó ní. Eh, tọ́ba ń béèrè pé ilé táǹkì yìí pé ilé táǹkì ṣé mo sì ọ̀kan ah, ah, mẹ́rìnlá ni méjìlá lẹ́kọ̀ ah, mẹ́rìnlá ni ibi tẹ wá sọ̀rọ̀ déhùn ẹnìkan wá gbọ́ pé iye tí Sheikh Abdulgani Aboto fi síbi àkáǹtì tẹ lọ́dọ̀ ọlọ́run nù thirteen thousand five hundred olówó kan sì sunkún ọ̀fẹ́ parẹ́ pé òun lòun èkú òun máa tóun ní àmúni tóun náà wá sí ọlọ́run bá sanwó lẹ́sàn-án olóore káwa náà ní káwa náà ní bẹ́ẹ̀ báyìí pọ̀ wà nù gbẹ́ndẹ́múkẹ́ bẹ̀tì wíwù. bẹ́ẹ̀ni. fàlìyà skul náà dúpẹ́ fọlọ́wọ̀n ọ̀hún bó ló ṣe dúpẹ́ tẹ̀sùbà kí wọ́n mú. tẹ̀sùbà. olówó onígbogbo ẹ̀ ọ̀ka lé iye ilé tí wọ́n wí wọ́n kà fún ọ ọ̀wá ni tọ̀wọ́n ní a máa dúpẹ́ alhamdulillah ìwọ wa ni ṣé ìwọnu. ìwọ kọ́ ìwọ kọ́. ìwọ yíyún kí ni pé e ọlọ́run èwo ló tó kàn àwọn wo ni wọ́n ń sunkún tí wọ́n rọrùn ibẹ̀ dilé àwọn kan wọn ò sì rówó san wọn kó tún arówó san wọn ò tún wá rówó san. ẹni tí ń tún lọ gba báárà fẹ́ ni ọ̀rẹ́ inú tóun náà gbà lòun náà sáré fi sáré fi ránjẹ òun náà ní. ẹni tí ń wá báárà lọ fún ẹni tí bẹ̀lẹ́ ọsibítù láti bí ọdún méjì hmm. àbọ̀ hmm. òun ni màá lọ gba báárà wá ẹ̀dàkọ̀ hmm. ẹ̀sánú wa bọ́dà rìsíìtì ni ọ̀kadà tún wá gbà òun náà. iná lílá ẹ wo nǹkan fa. Ah, ọ̀pọ̀lọpọ̀ ẹni ọ̀ta kú sọ́sibítù tí ń tọ́jú èèyàn ẹ tẹ́sítì àwọn náà wò ẹ ti dala rẹ. àṣálẹ̀ kẹrin tí wọ́n tún wá wí wa imma an takuna fi baliyati ima an tẹkun nafi baliya. ọba yẹ pé ntọ́nà wa fi kàn wọ́n ni pé bó ń tèmi àwárí yìí. ẹbẹ ma wá sí ayé eh, wa ni. Eh, eh, òun náà ni òun náà ni èyí oúnjẹ èyí oúnjẹ kò rí jẹ mm. ọmọ ò tún yanjú gbogbo nǹkan lójútu. oníwọ́ bá pa mí ọ pa mí. aa ah, ah, mọ ni mo wí báwọn. falẹ̀ yẹ́sì bèrè wọ́n ní tó fún wọn ni pé ṣe torí pé inna ma'al usri yusra ń bọ̀ wá dáa níparí anabi muhammad ó ní mankanatil mankanatil akhiratu ahamahu tọ ẹni tó bá jẹ gbogbo èrò tiẹ ìbànújẹ́ de bó la kíá mo sì dá bọlọ wọn sì ń jọ tó yàgò bó la kíá mo wá sí báyìí ìbànújẹ́ tiẹ nù ìbànújẹ́ tó ń tọ́ba yẹ kó rí bẹ́ẹ̀ aṣọ ni ja'alallahu ghinahu fi qalbi àwa hmm. rọ̀ lọ́rọ̀ nù ọkàn ìyẹn ni pé gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wò ní nǹkan kẹtẹ́ láwọn sì ń lòdùn nínú ayé tí wọ́n bá nújẹ́ wọn ọlọ́run ti rọ̀ wọ́n lọ́rùn ọkàn ni wọn ò rí gbogbo tí wọ́n wò nínú ayé wọn ò rí wò. kọ́dà wọn ò rí. láìla ìlà kò á sì parí síbẹ̀ ọlọ́run tó wá ní wájà má aláhu sàmúlàhù. ọlọ́run gbogbo dáadáa rẹ̀ lọ́rùn àkójọ fún ọ̀kẹ́ kò ní fọ́nká mbẹ́. ayé gan fúnra rẹ̀ ó padà máa fi mú gbolẹ̀ lẹ́nu rẹ̀ pé ìkìlọ̀ kí ló fẹ́ balaji àfa wa sheikh abdulgani yàgò tóbi ọba fi nǹkan kan lẹ̀ tóbi lọ ọlọ́run eh. ṣé ayé ò ti máa fi gbolẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ báyìí. wọ́n ti fi wàláyé wọ́n ti fi mú gbolẹ̀. ayé ti fi mú gbolẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ pé ọ̀ya wọn àwa ara wa gùn wálẹ̀ sí. gùn wálẹ̀ sí nso. àwọn ọmọ rẹ̀ ó gbádùn ilé rẹ̀ ó rojú mm, nǹkan rẹ̀ ò ní bàjẹ́ ọlọ́run jẹ́ tiwa náà dáa. àmín. akaramakallah hmm? ọlọ́mọsà jẹ́ tiwa náà dáa ọlọ́run jẹ́ tiwa náà dáa lónìí a a a a a fi ṣe ìdárò hmm. fún sheikh abdulgani aboto ọlọ́run afanbẹ́lóhùn nìkan hmm. nínú sàárì rẹ̀ báyìí. faridan wahidan fil maqabir sàmì. àfa àtún yamina wọn tún wá fún lọmọ kéwù lọhùn hmm. àtàfà àtọmọ kéwù ni wọn jọ kù láyé lọmọ tá a fún yàn pé ẹgbà ẹ bá wa sọ di bẹyìn náà ti rí mú nkẹ bọ láti mi náà ẹ wo bí yẹn ti ń bọ̀ láti Zaria tí yẹn wá dé bí báyìí ẹ wà kọ́lé ọlọ́run hmm. ẹ wo bí ẹ wo sẹ́ǹsì ọlọ́run ẹ wo bí ẹ wo bí ọba dé kọ́ wá sí kẹ́bẹ́ẹ̀lì yẹn ti á bí olúwa gbogbo wọn yányá wọn sábà wá kẹ́ wọn amina báwa gẹ̀ wọ́n amin báwa yáfi wọ́n amin báwa foríjì wọ́n amina ọ̀làlá ilaha illallah allahumma amin gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlọ́run wa kẹ́ wọn ọlọ́run wa gẹ̀ wọ́n ọlọ́run wa yáfi wọn gbogbo àwọn ṣáájú wa tí wọ́n bẹ wájú ọlọ́run ọlọ́run wa kẹ́ wọn ọlọ́run wa gẹ̀ wọ́n ọlọ́run wa yáfi wọn gbogbo àwọn ìyá ìyá tí wọ́n bẹ wájú ọlọ́run ọlọ́mọṣà wa kẹ́ wọn ọlọ́run wa gẹ̀ wọ́n àwọn yáfi wọn gbogbo àwọn jàǹkàn jàǹkàn ní ìlú Ìlọrin yìí tí wọ́n ń bẹ lọ́hùn yányá ọlọ́run bá kẹ́ gbogbo wọn ọlọ́lá ilá ìlàlá ọlá ìjẹ́kẹ̀soso ọlọ́run ọlọ́lá ilá ìlàlá dákun ọlọ́run àbíọ́ni ṣàánú wa foríjì àfa foríjì àfa ọlọ́mọba kẹ́ àfa bàwá yáfi àfa. Àmín.

for death rẹ ohun àfa rẹ gbọ́ọ̀nì wáàsí àfa rẹ gbọ́ọ̀nì bá àfa ti ṣe jẹ́ẹ́jẹ́ ti ṣe wáàsí tiẹ̀ ní rẹ̀ ṣé kálukú ló ní ìlànà tí gbà ṣe wáàsí tiẹ̀ a lè jọra wa báwọn ànábì ọlọ́run náà ti ṣe jọra wọn a lè jọra wa bí gbogbo àwọn ìmáàmù náà ò ṣe jọra wọn a lè jọra wa bí gbogbo ntọ́lọ́run tòun ayé ò ṣe jọra wọn ẹ̀rí èèyàn pupa ń bẹ èèyàn funfun bẹ èèyàn dúdú bẹ èèyàn kúkúrú bẹ èèyàn gíga bẹ bọ́lá ti èèyàn kòjéere bẹ arara bẹ fi kálukú ti bọ́lá ti da kálukú nù ni bá a fa àti ṣe wá sí tiwọn òun lẹ gbọ́ ni ọlọ́run bàbá múládà àsàlátù gbogbo ẹ̀ bàbá mu bá a fa múládà àsàlátù Muhammad wà wọlé nẹ́bí bàbá kẹ́ àfa ìkí àtọ̀là tó pé o àmín àforíjì lọ́pọ̀lọpọ̀ àmín kọlọ́ba búdúrà yìí mi ò ní wá sí àgbáyé àfa mi dáadáa. ìkí àtọ̀là tó pé o lọ́ba kí àfa àforíjì lọ́pọ̀lọpọ̀ lọ́ba kí ó wá sí àgbáyé ọlọ́mọ balẹ̀ oníwà sí àgbáyé jẹ́ ọlọ́mọ fọlẹ́ àwọn alájí àgbà ọ̀dàlẹ́ àwọn alájí àgbà ilé babalágége ilé babalágbàjì ni gbogbo wọn bẹ́ẹ̀. والسلام عليكم ورحمة الله